yẹn lọ́dún tó ọ̀yà ọ̀yà ẹ̀dùn ẹ̀dùn ẹ̀ má lọ ẹ̀ má lọ jẹun ok ok together everyone look at that boy look at that boy there. níbo ni ẹ tún yeah. ọ̀yà ọ̀yà ọ̀yà let's do let's do so thank you Yeah. you can go children can go. الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله لا إله إلا هو الحي القيوم لا تمسه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يصفه عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يعيتون بشيء من إلا بما سهى وسع كرسي السماوات والأرض ولا يعود إفسهما وهو العلي العظيم أعيذك بكلمة الله تامة من شر ما خلق أعيذك بكلمة الله تامة من شر ما خلق أعيذك بكلمة الله تامة من شر ما خلق سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ẹ bá sọ pé àmín àmín ẹ bá ní àmín àmín ẹ bá ní àmín àmín ya Allah ẹ bá wa ẹ bá ń gbọ́n fún ọmọ wa àdúrà rẹ̀ lè tán lónìí àyẹ̀kọ́ títí láíláí àdúró sì máa bá ọmọ torí àwọn bàbá rẹ̀ ti lọ́mọ bàbá wa kàlífà adesoma bàbá wa ṣáàmà ṣáàdù tòní abáti wá sọmọ òun náà àdúrà náà máa ran ọmọ náà tó bá rí báwọn ẹ rí i pé a ṣe àdúrà bẹ̀rẹ̀ a ṣe àdúrà bẹ̀rẹ̀ àgbowó aké alukoran àgbowó a wá dé àyè insurance fún ọmọ wa léyìí tó jásí pé tí èèyàn bá ra mọ́tò ẹ̀tọ́ ni kó lọ ṣe ń tà sọ yìí insurance la ṣe fọ́mọ wa yìí pẹ̀lú àwọn ọmọ wòsàn àti ayatal kùrìsì àtàwọn àṣìkárù tí ànábì ní ká ṣe fún ọmọ. bàbá ọmọ tá a bí báwọn èèyàn bá ṣe dá sí ẹ̀yin ọmọ yìí wọ́n pe àlùjánu kan ní ó mùsùlùmí kí ni mo pè é umusibuyani afẹ́ràn láti máa bọ́mọdé ṣeré.